Gbangbọ́ lórílẹ̀, ó di gòbé. Ó ti di gòbé báyìí báyìí o, ó ti di gòbé o. Ẹ wo àwọn ìyá wọn ti fárígá. Ṣé ẹ mọ̀ pé kí wọn sọ pé àwọn òbésèré sọ pé àwọn màmá ti fárígá, wọ́n láwọn ò ṣe mọ́, wọ́n láwọn ò ní gbà. Wọ́n níbo ni ká wọn ti ríṣẹ́ torí pé ó ti wọn ẹ wo mo kí yẹn ìyá mi ẹ̀yin bàbá mi níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ mi wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di bákan náà ọdún tẹ́ sì ti fi ń rí wa náà kò ní fọ́ àwa láò máa wá ẹ̀yin náà láò máa bá o ikú kò ní wá gbèsè o ǹjẹ́ ẹ ti gbọ́ wípé àwọn màmá ti fárígá wọ́n ti bínú wọ́n ti para wọ́n ti sọ wípé àwọn ò lè forí rọ ọmọ orí ti pa á bẹ́ẹ̀ ni gbogbo abiyamọ ayé ti bínú tán débidébi pé wọ́n jáde tán ni o wọ́n jáde tán oníkálukú jáde pẹ̀lú ìyàmọ̀ pé pẹ̀lú ìyàmọ̀ pé wọ́n jáde tán. ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní modern college tó wà ní èkó ìyẹn ní Lagos State modern college modern college tó wà lẹ́kọ̀ọ́ ní gbogbo àwọn abiyamọ jáde síta sí tí wọ́n vex pé àwọn ò lè fararọ mọ́ ó àwọn kí ló dé ṣẹlẹ̀ ní modern college bí kò ṣe wípé àwọn òbí ya wọnú skul ni ò wọ́n bínú wọ́n rọ́ wọnú skul wọ́n rọ́ wọnú skul wọ́n á ti wá wọ́n ti sọ di protest gan báyìí ẹjọ́ sáwọn olóṣèlú nàìjíríà ìṣọ́fẹ́ rí ọ̀fẹ́ ọ̀fẹ́ bá wa dé ibi tó jẹ́ wípé a ò ní lè mí mọ́ ni kí ló dé tó fi wá jẹ́ wípé kókókókókókó báyìí ni wọ́n tún fi ń jẹ́ kó le lórí owó tí wọ́n fi kún owó iléìwé ni o lórí owó tó fi kún iléìwé òun ló fà á tí gbogbo àwọn abiyamọ fi dìde tán táwọn ìyá jáde tán lórí owó tí wọ́n fi kún iléìwé òun ló jẹ́ kí gbogbo wọn yarí o tó ní sẹ́ àwọn ò ní gbà kọ́ fáfá tí a kọ́ àwọn ò ní san dépò pé àwọn máa fi kún wọ́n láwọn ò lè fi owó kún owó tí ìjọba fi kún owó school yẹn àwọn ò ní san. ṣé làwọn òbí yarí tán ni pátápátá tí wọ́n jẹ́ kó yé àwọn ìjọba pé àkóńṣe pé àwọn wá tọrọ tàbí pé bóyá àwọn wá fún palliative rárá ṣùgbọ́n nǹkan táwọn wá fún ni wípé ọjọ́ ọ̀la àwọn ọmọ àwọn ọjọ́ ọ̀la àwọn ọmọ àwọn bẹ́ẹ̀ náà ni wọ́n pariwo àwọn ò ní gbà pé àwọn ò ní gbà pé kò ní lè rọgbọ pẹ̀lú nǹkan tí ìjọba fẹ́ máa fi àwọn dá lára wọ́n ní kò ní lè rọgbọ pẹ̀lú ohun tó fẹ́ máa fi wọ́n dá lára yẹn tó túmọ̀ sí owó tí wọ́n tún fi kún bẹ́ẹ̀ náà ni wọ́n sọ pé hundred thousand will not go grey wọ́n láwọn ò ní san ṣíṣì bẹ́ẹ̀ náà làwọn ìyá ń bínú tí wọ́n jẹ́ kó yé wọn pé àníṣe àwọn ò ní san àwọn ò ní san hundred thousand yẹn o àwọn ò ní lè san àwọn ò ní lè faramọ́. Ṣé ẹ ti wá rí báyìí? Ṣé ẹ ti rí tá a bá ń sọ wípé kò sí ìkankan mọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Nàìjíríà ti kú tipẹ́tipẹ́. Ṣé ẹ lára nǹkan tá a fi ń sọ pé Nàìjíríà ti kú tipẹ́tipẹ́ rèé? Ẹ̀yin náà ẹ wò ó, ẹ wò ó. Ẹ jọ ọmọ tí ìyá ẹ̀ ń tàtà báwo lẹ ṣe fẹ́ kó rí survive àbí tó jẹ́ pé ìyá ẹ̀ ń ṣe àfọlẹ̀ ni báwo ló ṣe fẹ́ hundred thousand fi sanwó school àṣẹ ká sọ wípé ọmọ tó jẹ́ wípé bọ́ọ̀lì bọ́ọ̀lì nìyẹn ń tà báwo ló ṣe fẹ́ hundred thousand fi sanwó school hmm, ẹ wá wo ẹ wá wo ohun tó fa ìjà nígbà tí àwọn òbí fi ọmọ sí school tọ́dẹ̀ ń sanwó skul nígbà yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà ìwáṣẹ̀ ni o torí wọ́n tó ti kúrò ńgbà ìwáṣẹ̀ báyìí tí wọ́n ń san thirty five thousand naira tí wọ́n ń san thirty five thousand naira lórí ọmọ kan ẹ wá sí èèyàn tó ní ọmọ mẹ́rin níbẹ̀ ẹ sí èèyàn tó ní ọmọ mẹ́rin níbẹ̀ tó dẹ̀ jẹ́ wípé ó ń san one forty ó ń san one forty bẹ́ẹ̀ ni ní lórí ọmọ mẹ́rin all of a sudden lójijì pẹ̀lú ìròyìn ìbànújẹ́ ni wọ́n bá wọ́n bá wọ́n bá yín pin àbí wọ́n wọ́n raise ẹ̀ ló bá raise ẹ̀ sí hundred thousand naira each kí ló dé kí ló dé hundred thousand what ah ah ẹ jọ èèyàn tó wá lọ́mọ mẹ́rin tó ń san one forty tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wo margin tó wà ń bẹ mọ́ iye tó máa san sí a máa san four hundred thousand lórí ọmọ mẹ́rin kí ló dé àbà mo ti sọ fún yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé àwọn arábì wọn ti fẹ́ kí mẹ̀kúnnù rọwọ́ mu rárá rárá bó tilẹ̀ wù kó mọ wọn ti fẹ́ gbọ́ wọn fẹ́ gbóhùn mẹ̀kúnnù tàbí pé bóyá ọmọ mẹ̀kúnnù ń lọ ilé ìwé ẹ wá mọ pabambarí bẹ́ẹ̀ ẹ mọ pabambarí bẹ́ẹ̀ ṣe rí ìgbà tí àwọn ọmọ tó ṣe wáẹ́ẹ̀kì yín e àwọn ọmọ tó ṣe junior wáẹ́ẹ̀kì e láti bọ́ sí ss1 tí wọ́n ṣe junior wáẹ́ẹ̀kì e tán wọ́n fi kún gbà yẹn o kò sí wàhálà ń gbà yẹn o kò sáriwo ń gbà yẹn o ó wá jẹ́ pé nígbà tó ṣe junior WAEC tán tá a yege pé à ọmọ mi ti bọ́ sí kíláàsì mi ọmọ mi ò ní pẹ́ ka kíláàsì yẹn tán ìgbà yẹn làwọn tíṣà tó wà ń bẹ́ẹ̀ bá jáde lọ́ bá dìde pé thirty five thousand ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn kò ní lè rọgbọ mọ́ pé kò ní lè máa bọ́ sí mọ́ so fún díẹ̀ yìí wọ́n á máa san hundred hundred thousand naira. ẹ wá mo tó sí fọ́nì jù ẹni tó lọ́mọ mẹ́ta ń bẹ̀ tẹ́lẹ̀ ọmọ ẹ̀ ti jókòó sílé bẹ́ẹ̀ ni ṣèbí tó bá rówó lẹ́sàn ni ọmọ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọ ss1 ó yà fi tépù wọn olùdé yẹn lọ láti bó ṣe parí exam kí nìdí nígbà tí wọn ò rí owó ẹ wò ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àwọn ènìyàn ń sọ bẹ́ẹ̀ náà nìkan sọ pé gbogbo wa jọ wà nínú ẹ̀ ní o ọ̀run ya bọ̀ kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan ni o bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè yorùbá nìkan lọ́nà àbáyọ ẹ pín ìlú yìí kí oníkálukú gba ìlú wọn lọ bẹ́ẹ̀ ni ìbẹ̀rẹ̀ lélẹ̀ torí bíbẹ̀ ẹ̀kọ́ àwọn aráabí yóò ní dẹ́kun ìjọba òṣì ìjọba burúkú ni ìjọba bàbá Tinubu bẹ́ẹ̀ ni torí ìjọba yìí ò favour anybody mọ́ ìjọba ìka ìjọba burúkú tẹ́nù yìí ò dẹrùn rárá torí ẹ̀ la ṣe ń sọ pé ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún ọdún ọjọ́ wo ọdún wo la tó fẹ́ dẹ́kun ojoojúmọ́ Nàìjíríà pẹ̀lú ìròyìn ìbànújẹ́ yìí ooo pẹ̀lú ìròyìn ìbànújẹ́ bẹ́ẹ̀ ni ọdún wo nìyẹn ọdún wo la tó fẹ́ dẹ́kun ẹ̀. nǹkan tó dùn mí nípa ọ̀rọ̀ àwọn èèyàn wọ̀nyí ni wípé tó bá dásìkò ìbò wọ́n máa tún dìbò àti wípé orí wọn nàìjíríà ni wọ́n sì tún máa jókòó sí kọ́ jókòó sí kọ́ máa jẹ̀yà wọn lọ ẹ wo ẹ bá wa share ẹ like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ ẹ jẹ́ kó yá àwọn èèyàn lọ́tún lọ́sí pé Yorùbá Nation nìkan náà ọ̀nà àbáyọ la fi ń sọ pé ó dàbọ̀.